Yeah yeah yeah yeah yeah. I yeyeyeyeye ẹ káàbọ̀ sórí ọkọ̀ tún ètò wa ètò yìí ìjọyà ní gbọdọ̀ Saturday làwa ti ń gbàràdà tẹ́ bá ti rí funky ọmọlẹ́ lórí Orísun TV then you know you were so connected yes so rap ni mo fi wọlé lé ní rap tó yá yìí tó gbásíkì tó dùn tó to tó yìí bọ́bọ́ tó on point talented baby <laughs> lọ́mọ ẹ oh my gosh this way I ń bẹ̀ that way gan I àwa it, bẹ̀ ẹ wá kékeré giant three things to wà ni sepe tí ẹ bá nífẹ̀ẹ́ ijó three things tẹ́ nílò láti gbọ́ nípa ijó three things tó lè mú yín wà very very very very happy nípa ijó ẹ kì í já yín number one ijó ó máa ń jẹ́ kẹ́ ṣe kí ni kẹ́ máa feel good ijó ó máa ń jẹ́ kẹ́ wà groovy all the time then ijó ó máa ń ṣe kí ni ó máa ń pààrọ̀ nù pàtẹ́wọ́ kíí. Olúwadé ìjọyà létò ètò ní ìjọyà ṣe ti rẹ́dí ṣe ti rẹ́dí fún gbogbo àwọn kíni àwọn tí wọ́n fẹ́ jù sí lọ́lọ́kan ọjọ́ kan back to back to back to back ó máa ṣe kíni ó máa gbásìkì gan lónìí torí pé kíni three three three ni yes three to three to the three kíkan làwọn three things mo fẹ́ fún yín lónìí ẹ kí ṣe introduction ara mi if you just watching for the first time be so connected Yusuf Olúṣọlá ni orúkọ ti tèmi ọmọbìnrin simon tẹniwó tábìlì ṣe sí aka funky ọmọ ẹlẹ tó gbásìkì tó dùn tó kí tó tún ṣe kíni tó yí gbogbo yẹ eyeballs yẹn gan ni ṣe kíni ni odù yẹn wà. mo sọ fún yín sẹ́lẹ̀sẹ̀ mo ní three things three things kí kan làwọn three things tí mo ní fún yín lónìí. Hmm. three good rappers wọ́n are powerful three good DJs tó prolific then three good divas tán yá ìtàn tàwìtì tán gbóná fẹlifẹli bí àmàlà tó jiná then three good guys so good nínú industry dápẹ́dápẹ́ ti gbóni wọn báyìí oh my gosh nínú club ẹ̀ lè sọ no nínú party ẹ lè sọ no tẹ bá wà ní poolside gan tó bá ń play ẹ lè sọ no everywhere is just a yes yes yes yes for them just like Orisun TV àti bẹ̀rẹ̀ náà nìyẹn so happy àwọn tèmi ti rẹ́ni wá ní hey Bùsọ́lá àti dúró tán yes wọ́n ṣe máa ń sọ ohun ògbà ní ẹ̀ tá bá ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí àti dúró tán yes kí ni màá fẹ́ kọ́ bẹ̀rẹ̀ Hmm. three good DJs yes let's start from there three good DJs number one DJ tí mo fẹ́ fún yín òun gangan ni DJ Neptune featuring Davido ẹ ti mọ̀ pé fídíò yẹn tẹ́ bá ti rí oh gosh very very very powerful video. Mm-hmm. torí pé kí ni àwọn àwọn AJO mi kì í fẹ́ porúkọ yẹn too much wọ́n wà nínú fídíò yẹn AJO lónírúurú tí wọ́n fi ṣe you know decorations tí wọ́n fi slim you know enjoy themselves tí wọ́n lọ́ káàkiri gbogbo àwọn girls yẹn torí pé kí ni wọ́n fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé kò ń ṣe orin nìkan tí orin bá wà tí wọ́n tún wá fi gbogbo collaborations tí wọ́n tún wá fi gbogbo àwọn beautiful beautiful things tó fi collabo ẹ̀ tó tún wá join ẹ̀ mọ́ ewé pẹ̀lú àwọn girls tó fine gan ẹ ti mọ̀ pé beautiful video ni ó yá ìgan ni ẹ ká lọ gbọ́ orin láti ọwọ́ DJ Neptune DJ Neptune tẹ́ bá gbọ́ dípẹ́ DJ Neptune then you should remember ike o ike yes then Davido orin yẹn ó ṣe kí ni ó dùn gan ni ẹ ká lọ gbọ́ orin yìí kí gan lórúkọ orin demo yes yes yes it's still so hot and it's so fresh fún lórí pé ń gbádùn ètò wa ètò yìí ìjọya pẹ̀lú number one dj mi dj neptune dj neptune featuring davido demo ẹlẹ́kejì lẹ́gẹ́ second lẹ́gẹ́ second dj mi gangan ni dj copy ha dj copy tó wá feature season million bẹ́ẹ̀ ni gígan ni orúkọ orin yẹn hmm! ẹ̀kọ́ yẹ́kọ́ fún yín ní o dj sound tẹ́ bá ti ń gbọ́ dj sound ẹ ti máa mọ̀ pé ah ah àwọn díje tí mo fẹ́ fún yín lónìí back to back so on point ni wọ́n pọ́npọ́npọ́npọ́npọ́n yẹ́sọ́ bẹ́ẹ̀ ni DJ Cuppy lọ pọ́n Sucum tẹ́ bá ń gbọ́. Bena, bena, bena, bena, no do me wayo, oh. no do me wayo, oh. Abena ni orúkọ orin yẹn, champion lover eh, ṣé you go be my lover. ẹ kọ́ lọ gbọ́ orin ẹ̀ láti ọwọ́ DJ copy featuring Season Million. This tune press play ẹ ti mọ̀ pé tá a bá ti gbọ́ ọ̀rọ̀ yẹn dj copy òun gangan lónìí apá wa sunkàn spin it out spin it in the club spin it everywhere spin it in the party spin it in Orisun ta gangan ni mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ we are talking about dj spinner featuring Wizkid kí gan lórúkọ orin yẹn náwó àwọn dj yìí ń training gan ni ẹ kàn lọ gbọ́ náwó láti ọwọ́ dj spinner featuring Whiskey. ó yáyì ó dùn so so so so so so so extraordinary. I'm.